afẹ́gbẹ̀rún léyà ni àǹfààní wà ká pa bu ẹran bẹ́ẹ̀ ló wà ká pa bu ẹran àgbàdo àbábọ̀ apadà ara bu ẹran ni ẹ̀rì apadà sí ni o apadà ara abu ẹran abu ẹran tó àwọn ará ní iléyà kú bí ọ̀la ló bá bímọ ló bá bímọ bó láti ṣe náà ẹ̀sìn kí ni àà ẹ̀yàfà ẹ̀hẹ́n ìgbà ìmọ̀ ń dáàmù lọ́wọ́lọ́wọ́ ráì alájúwọ́ wà dá sí ah, ẹ̀wọ́n jẹ́ abójú òkú lásán <laughs> ẹ̀ àwọn ọmọ wọn dálẹ̀ nù àbíwò ah, ah, ìdàmídá náà ọmọ rẹ̀ gbọ́ Akbar não náà eh, ẹ̀mọ́jà sọ dárí ìmọ́ ní wàlá àbáta náà wọlé yàrá jù lọ́yá lọ́ọ̀kẹ́ lọ́ọ̀kẹ́ náà ọ̀sọ̀rọ̀ sókè òkè ọ̀wùlẹ̀ nípa ilé abàlẹ̀ rà ní àbí àbíkápọ̀ ìlẹ̀ rà ní òwọlé ọmọ ti ẹnu ọ̀láyà àpá àtọ́sọ́lẹ̀ kan náà lọ́gbà àti ọmọ ìyá wa àpà ìyá àpọ̀ wọn ni yes ṣẹ́gbẹ́ rí kílọ̀pàá ìrùkẹ́ni ló lẹ́rù kí ni yóò bá sọ ló lẹ́rù méjèèjì ọlọ́run lónìí àtọ́mọ́ àti ìyá kò sí ìbọn bíra rẹ̀ mẹ́rin méjèèjì náà ni ọlọ tọ́ iṣu wa ń bẹ ní wípé a lọ́dọ̀ ti wa nílẹ̀ káàrọ̀ ọ̀dì àwọn òpónú kámọ jẹ́ òpónú ẹran bá ní ọ̀dì ẹran tó bá sínú bẹ sí ìbú ẹgbù ọgbà ẹ̀ ẹ̀ẹ́dọ́gbẹ́lá 1000 làbára méjèèjì náà ni méjèèjì náà ni ẹ̀rọ àníyàn.